to pronounce animals. Leon, Leon, Itioki, Itioki, Wale, Wale. Hey, yeah. Iena, Iena. English class vocabulary. Tiabli, Tiabli, Twinde, Twinde, Siorose, Siorose. Mi? <laughs> Mrs. Pimpin, Mrs. Pimpin. English class vocabulary. Tire tirẹ̀ see you soon see you soon kerosene kerosene so p o so p so p sixty-eight so p sixty-eight English class vocabulary kí ni xy ló pòón xy ló pòón háì bọ̀lẹ̀ how to pronounce fruits. A people, a people, gbẹ̀nìgbàdo. Gbénígbàdó Iguafa Iguafa ah ovo avociado avociado how to pronounce animals siat siat diogi diogi snail. snail tí tọ̀rọ̀tọ̀ tọ̀rọ̀tọ̀ ìṣe tọ̀rọ̀tọ̀ ìṣe.